تمزك بأبي الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي هتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام ملكنا بذلك دعنا لأتكياه وأفصه بذلك دان الأتقياء وحفصه الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم علمنا ما ينفعنا وبارك لنا فيما علمتنا وزدنا علما أما بعد فالسلام عليكم warahmatulahi wabarakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wabarakatuhu. lẹ́yìn tí a dúpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala tí a sì tọrọ àlékún ìkẹ́ ọlọ́run fún anabi sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé àwọn sọ̀hábà àti gbogbo ẹni yòówù tó bá ní lórí ìlànà anabi sallallahu alayhi wa sallam tí di ọjọ́ gbẹ̀ndé alkiyama kọ́lọ́n jẹ́mi àtìyàn wà lára wọn. a gbogbo olùkúnlọ́ fún ètò yín ètò wa eléyìí tí ó tún ti di orí afẹ́fẹ́ ní àkókò yìí ní iléeṣẹ́ rédíò tí a wà nígbòho níbí gbogbo olùkúnlọ́ fún ètò yìí pátápátá ọlọ́run balẹ̀ kí ọlọ́ba ní san yín ní ẹ̀san olóore ọlá àti tóbi àìníkù ọlọ́run kí a bọ̀ ọmọdé nẹ̀pẹ́nu tí a bá ṣàkíyèsí láti bíi jímọ̀ bíi èyí ni ó di jímọ̀ kẹta tá ti bẹ̀rẹ̀ àkòrí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nìdá aturrahman bin surati al-Hujurat àwa ti ń tọrọ náà lẹ́sẹlẹ́sẹ ṣùgbọ́n a ti débi ayé ẹlẹ́ẹ̀kẹfà bó tiẹ̀ jẹ́ pé kó tó di pa wọnú ètò àwọn gbogbo àwọn tó bá jẹ́ pàǹdà ó ní ìdíkẹ́ yẹn sáàkó nù rẹ̀ sí ṣùgbọ́n àkókò pàtàkì torí pé téèyàn bá fẹ́ àkókò ṣe nǹkan tọ́tọ́ lásìkò tó yẹ kẹ́ fi ṣe àkókò yẹn ó lọ kò ní padà wá mọ́tálíkì yá mọ́ ọlọ́run bàálẹ̀ kí ọlọ́run fi tó ọlọ́run bá àlekẹ́lá kọ́mọ́sálá ìjẹ́ni kọ̀ọ̀kan wa à ń rù dáadáa lẹ́nìí ọlọ́run bá àlekẹ́lá járe bí sọ̀ọ́ sí lọ́la náà láti obìnrin ní kú ọlọ́run tí a bá ṣàkíyèsí àwa tí a jẹ́ mùsùlùmí ẹ̀dẹ́kùn ẹ jẹ́ ká mọ fura sí àwọn ọ̀rọ̀ wa torí pé nígbà míì àwa tí a jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn Islam èyí mọ̀gàn ìyàtọ̀ láàrin àtúnṣe àti àtakò àtúnṣe àti àtakò so àtúnṣe ni ohun tí anabi sọ̀sọ̀ àmú wá ṣe lórí ilẹ̀ ńgbà tílẹ̀ dàrú kò wá sí àtakò ẹ̀sìn kankan yẹn ló sì fà á tó fi jẹ́ pé islam lẹ̀sìn tọ́lá láàfíà jù lórí ilẹ̀ ayé pápátá bákan náà wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ń kọjá tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí lẹ̀ mọ́ anabi sọ̀lá àṣàlám ṣùgbọ́n ohun tá a fẹ́ ká mọ̀mọ́ dájú rẹ̀ àwọn òbéèrè kan mo fẹ́ lé sí wa kó tó di pa á wọnú ètò àwa tá a jẹ́ àwa jàmáà mùsùlùmí ẹ rí i pé ńgbà tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ oní súfí súfí dé wọ́n á máa sọ níbẹ̀ pé wọ́n ní bí sufi yẹn ṣe rìn wọ́n ń ka tẹ̀léra wọn ń ka tẹ̀léra wọn ń ka tẹ̀léra wọn ṣùgbọ́n jàmá nílé nínú gbogbo àwọn ànẹ́bí ọlọ́run pátápátá tí wọ́n bá wo àlìjẹ́nà tán nínú gbogbo àwọn àtàyè sànẹ́bí ọlọ́run abubakar lọ́kàn tí wọ́n wà àlìjẹ́nà ẹ̀rí pé kò abubakar ọ̀jáde nínú àwọn tí wọ́n lọ gba sufi yẹn wá ẹ jẹ́ ká mọ fúnra òǹde nìyẹn o ẹlẹ́ẹ̀kejì ńbẹ babakar ṣe fojú winẹ́sìn tó fẹ́mi àti yín dòní ó kọ̀ ọ̀rọ̀ jáde ńbẹ umar rọ̀díàlá àánú ó kọ ọ̀rọ̀ jáde ńbẹ gbogbo wa la mọ̀ Usman tó fẹ́ ọmọ anabi sallallahu alaihi wasallam odidi méjì ọmọ lọ́fẹ́ kódà anabi ní baba tún lọ́mọ obìnrin lẹ́ẹ̀kẹsà á tún fún ọ sí ó kọ Usman náà jáde ńbẹ ṣùgbọ́n Ali táwọn ṣíà mọ́ ń parọ́ mọ́ tó fi jẹ́ pé òun náà ni ká ṣe àdúrà fún tiẹ̀ yàtọ̀ pé karamallahu wajha so orúkọ tiẹ̀ jáde wọn á ló gbé fún Hasan nìbásọ́rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìbéèrè nìyẹn níbo ló kọ Abubakar lọ níjọ wọn ń ṣe ìrìn àjò tí wọ́n rìnrìn àjò láti ìgboro maka ìjírá tánàbí sí láti maka lọ sí madina mo lóko abubakar lọ ń gbà wọn tí wọ́n jọ wà nù kòtò tí gbogbo wa náà mọ̀ bákan náà nínú ọ̀rọ̀ náà tún ni pé nígbà tí wọ́n ń ka gbogbo àwọn onísúfì súfì súfì súfì afẹ́ béèrè abẹ́ ebola nẹ́bì fọ́ọ̀lù sí mbẹ́ tọ̀ríkọ̀ wo lòún wà tọ̀ríkọ̀ wo ń tiẹ̀ asalatu wo lànẹ́bì wá filẹ̀ fún wa lẹ́nu asalatu tó jáde wá látòrí ahọ́n ànẹ́bì sallallahu alaihi wasallam tí ànẹ́bì sọ pé tẹ táyà máàmù ò

àti fún wọn níṣẹ́ ìṣe ti tọ́dún méjì èyí táwọn ẹsẹ̀ ń dààmú sílé ni sheikh wa ọlọ́ọ̀bà àlekẹ́ ọlọ́ba ní sí dáadáa fún wọn ustaz abdulgafar oníwúrìdí láti ìlọrin wọn ti àti fún wọn níṣẹ́ ìṣe bí ọjọ́ méjì ọdún méjì sẹ́yìn ààrẹ nìkankan fún wa lẹ́rìí ọ̀rọ̀ kọ́lọ́ọ̀bà àlekẹ́ ọlọ́mọ sàlẹ̀ sànù wa naam àlàyé lórí ara ẹlẹ́ẹ̀kẹfà nidaatu rahman min suratul hujurat àlàyé lórí ẹlẹ́ẹ̀kẹfà yẹn láfẹ́kẹ́ bá rahim. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن سلك مسلكه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب السليم أما بعد وقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فولون أباتي وفي وامنا tí o sìn wá lọ́nà a sì bẹ lọ́hùn gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà lórí ibi tá nàbì sallallahu alaihi wasallam gbẹ́sẹ̀ lé ọlọ́mọdé ayẹsẹ̀ kó ń má jẹ́ kí gbó má jẹ́ kó jọ ọ̀nà lójú ẹnì kọ̀ọ̀kan wa. ní ìtẹ̀síwájú a kí gbogbo àwọn tí ó jẹ́ àwọn olùgbọ̀wọ́ ètò yìí ń tọrọ ń kọ́bọ̀ tí fi ń ṣe látọdún títí ń bọ̀ wá ọlọ́run kí ọmọ bá kun yín àtẹ̀ntò náà tún lérò ń gbà kódà agbèrò pé yóò padà jẹ́ oní ìbejì láìpẹ́ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ tí ò jọ ẹ jí ọjúmọ́ nìkan. náà ní ìtẹ̀síwájú nínú suratul hujurat tá sọ fún wa pé àwọn tí ń bẹ́ẹ̀ nù àyà yìí tó ní sáyé kódà gbogbo ìrúkèrúdò ìsorunwájú mọ́ ti ìpàkọ́ lọ́dọ̀ ẹni tó bá fẹ́ ṣàbòsí nínú ẹ̀sìn sóra yìí àtàwọn àyàtì tí ń bẹ ń bẹ wọ́n yẹjú àwọn nǹkan yìí tá a fi mọ̀ pé kódà báwo la ṣe ṣe research torí pé ẹni tí ò ṣe research ní òkú òun ṣe research ló fi jẹ́ pé láwọn ilé ẹ̀kọ́ gan wọn á mọ́ kọ́ bí wọ́n ṣe mọ́ ṣe ìwádìí nǹkan lọ́tọ̀ àwa wọnú àyà ẹlẹ́ẹ̀kẹfà. إذا الله سبحانه وتعالى يتم بأسرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسكم بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين allah subhanahu wa ta'ala a rí i pé ọlọ́run ti mọ àwọn tí ń pè ọlọ́run ti mọ àwọn tó jẹ́ pé bóòrùn bá yọ wọ́n ra mí ìjọ kẹsọsọ ọlọ́run bẹ̀ wọ́n fọ́ kéèsì nkẹta àbọ̀ bí ráwọ̀ bá jáde àmì ọlọ́run ó rí lára rẹ̀ ilẹ̀ tí wọ́n rìn lórí ẹ̀ sámà tí wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ àmì ọlọ́run ọmọ rí ń bẹ̀ bókú bá kú àmì ọlọ́run ọba ni kódà súnmọ́ àmọ́ta húfà àkùbárọ̀ hù sàárè gan tí ó wọ̀ yẹn àmì ọlọ́wọ́n ọba ni. àwọn tí wọ́n nígbàgbọ́ nínú gbogbo àwọn nǹkan yìí ohun tí ó jẹ́lẹ̀ yóò yé wa bàbá wò parí suratu ali imran gbàtọ́lọ́wọ́n bá ń júwe fún wa pé lillahi mulku samawati wal ard ń júwe ẹ̀bùrà fún wa pé inna fi khalqi samawati wal ard wa ikhtilafi lil wa nahar lahayati li ulil ń túmọ̀ pé àwọn tọ́lọ́wọ́n bá ń pè àwọn làwọn tó jẹ́ pé wọ́n mọ ìtọ́ka àwọn àrísẹ́mọ̀ àwọn àyà ọlọ́wọ́n ọba wọ́n sì nígbàgbọ́ nínú rẹ̀ àwọn òpó ẹ̀sìn tá a ti kà àtàwọn arkanul iman ọlọ́run bá wá ní bẹ́ẹ̀ ṣe gbà yín náà inú tó lè da ẹ̀sìn rú òun náà ní pé inú àwọn tí ń bẹ láyé àmọ́ ọ̀rọ̀ ń déédéé á sì mọ̀ ọ́rọ̀ àwọn pòkì yìí ìròyìn ọmọ wá sọ́dọ̀ yín báyìí ló ṣe ṣẹlẹ̀ báyìí ló ṣe lọ báyìí ló ṣe kú báyìí ló ṣe bọ̀ ẹ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe bá ìròyìn lò tọ́ba wá látọ̀dọ̀ ẹni tó jó ń déédéé tába ti wá júwe tọ̀dọ̀ ẹni tó jẹ́ pò kíì fún yín ẹ ti mọ̀ pé ohun tá à ń tọ́ka ni pé ẹni tí ó ti jẹ́ pò kíì ẹ mọ̀ gbàròyìn rẹ̀ ọlọ́ba sọ fún wa pé ǹjẹ́ hakum fasikum binabain fatabayyanu nínú kìráà mi ọwọ́ ní kẹlímà tí wọ́n lè kà á bẹ̀ pé fatathabbatu atathabut atasbit ẹ wádìí ẹ fìdí ọ̀rọ̀ yẹn rinlẹ̀ pé sórí bẹ́ẹ̀ ọlọ́run ní nígbà tí pò kí èèyàn tó bá gbọ́rọ̀ bá yín Allah subhanahu wa ta'ala ó ní ẹ ṣèwádìí lórí ẹ̀ torí pé tẹ́ ẹ̀ bá ṣe ìwádìí lórí ẹ̀ kẹ́ òkú ṣé bó ṣe rí nìyẹn ọ̀tọ̀ ní lágbájá sọ ọ̀tọ̀ ní pé ṣé bó ṣe sọ ìyẹn ṣé bẹ́ẹ̀ lórí eléyàn ló fi jẹ́ pé nínú ìmọ̀ hadith wọ́n mọ̀ sọ̀rọ̀ nípa isnad ẹni tó bá jálá kan bá ti níbi isnad ń sọ hey ni yóò sì lọ òun ní òkú wọn matnu kí ni kọ́ńtẹ́ǹtì ọ̀rọ̀ tó gbé wáyẹn gangan subject matter ọlọ́run tó tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ antusibu qawman bijahalatin ẹ fi àìlẹ́kọ̀ọ́ àìnímọ̀ nípa bá a ṣe bá ìròyìn lò agọ̀ torí pé aljahala amọ̀tú kúfúrú amọ̀tú ìjà ẹlẹ́yàmẹ̀yà kọ́sọ́ pé ìrìn kan wọn ò dáa tó yín àmọ́ tú ìfi ìbíran ẹni ìmọ̀ fi ṣèyàn rẹ̀ sáwọn òbíràn yòókù ó túmọ̀ kókò ókú fún ni ká mọ fasọyà ká mọ sọ̀rọ̀ burúkú lẹ́nu nínú àwọn ahadisa nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ti bí àìmọ̀kan agọ̀ bí àṣà àbáwá kan ní ẹgọ̀ ni ẹgọ̀ ó ní ó lè mú yàn tó bá ti gbẹ̀kọ́ alukur'an ọmọ bá wọn ròyìn ròyìn tí ò wọlé ọmọ gbà kódà ó tún mọ jisẹ̀ mọ́lẹ̀ lórí rẹ̀ látàrí bẹ́ẹ̀ ọmọ wa kọlu àwọn tí ò yẹ kọ́ kọlu sẹ́wọ̀n pé ìyẹn mọ fẹsẹ̀ kọ ìyẹn sì mọ fẹnu kọ kódà ẹ̀sìn ìyẹn mọ bàjẹ́ téèyàn ò ní bá nǹkan kan lákìyàmà gbogbo sẹ́rin yẹn tí mọ bàjẹ́ táwọn àyà Kùránì gbé wá táwọn hadith nípa àmọ́ sọ̀rọ̀ yìí kódà nígbà tí wọ́n lọ bá yà wá Aisha radiyallahu anha ikú àwọn sọ̀hábà sì kú wọ́n sì ń parọ́ mọ́ wọn lẹ́yìn ikú wọn. ìyàwó Aisha ni ọlọ́run lọ yarí lọ́kọ̀ jálẹ̀ pé òun fẹ́ kí wọ́n kú ṣùgbọ́n wọn ò fẹ́ kí sẹ́ wọn dúró. ó ní torí pé tó ń bá ní sọ̀rọ̀ wọn láì dáa àti gbọ́ náà àdìsí ànẹ́bì pé ẹni tó bá sọ̀rọ̀ àwọn ìlànà sọ̀rọ̀ lẹ́yìn tó tó bá dàlù kìyàmà wọ́n mọ̀ bù nù ẹni tí ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dáa yẹn tí ó sì rí bẹ́ẹ̀ yẹn wọ́n mọ̀ bù fáwọn tó sọ̀rọ̀ wọn ni pé ẹgbà tí sẹ́ẹ̀rẹ̀ bá wá tán tí ò níṣẹ́ rí tí ò fi sán mọ́ wọ́n wàá pé inú iṣẹ́ bú àwọn tó sọ̀rọ̀ wọn láì dá yẹ kọ́ mọ bú inú iṣẹ́ bú wọn sí tiẹ̀ mo ti mọ ṣẹlẹ̀ sáwọn tó bá jẹ́ ni ọlọ́run tiẹ̀ ń tó bá yẹ aláìmọ̀kan aláìgbẹ̀kọ́ pẹ̀lú alukur'an báyìí sọ fún wa pé tí o bá ṣe alukur'an lára èèyàn téèyàn gbọ́ yé kò sí yọmọ tẹsẹ̀ bọ́sẹ̀ ni ọlọ́run látàrí tẹ́ bá wá síbẹ̀ fatusbihu alama fa'altun nadimin ẹ padà bára yín ó tún pé òòkùn lẹ́wà kẹ́lìmọ̀ àṣùbọ̀ ó ní í ṣe pẹ̀lú ìmọ́lẹ̀ àti mọ̀ alayilu àlẹ́yìlù ó ní í ṣe pẹ̀lú òkùnkùn ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan nígbà tí ń hùwà àìmọ̀kan nígbà tí ń bá àwọn èèyàn lò pẹ̀lú àìmọ̀kan wà tí làákàyè ti wà nínú òkùnkùn pé ìmọ̀ nìkan ló lè kó jáde yálà bóyá kíka tó ká ọkà pé ọ̀padà realize pé òun ti hùwà ìmọ̀ kan yọ máa sọ fún mi pé káṣà ìbá ti sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ti ka ilé náà ni ìbá ti sọ bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ pé báyìí lọ́rọ̀ rí ni ìbá ti lé ìyàwó mi jáde tí wọ́n bá wádìí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ni ìbá ti lé ọmọ mi ní nǹkan tí wọ́n bá mọ̀ pé báyìí lórí ni ìbá ti dàlúrú tí wọ́n mọ̀ pé báyìí lórí ni ìbá ti pé lágbájá yìí sọmọ ọba tí wọ́n di alábàámọ̀ ntí ọmọ sábàámọ̀ Taba wáyà yìí níwọ̀n bá bá a ṣe tú yìí tá a fẹ́ fi gbára wa lásìkò anabi sallallahu alayhi wa sallam ọlọ́run mọ́ sọ àwọn àyà kalifa nabi ala hasabil ahdas àwọn ọ̀sẹ̀lẹ̀ kọ̀ọ̀kan kódà nínú àwọn tahadiyaati àwọn kùfààrù àwọn challenges náà fún anabi pé tọ́wọ́ pé kọ́dà ọlọ́run òṣìṣọ́ kùránì kalẹ̀ fún ọ̀pá mu kọ́kà gbogbo ọ̀rọ̀ àyè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ yóò bó pé ikun ní ikun bá ikun wá ọgbọ́dọ̀ nídìí tá a fi mọ sọ àwọn àyà kọ̀ọ̀kan kalẹ̀ sísọ kalẹ̀ nígbà tí sọlẹ̀ kọ̀ọ̀kan bá sì sẹ kalẹ̀ fún wa nẹ́bì yẹn lẹ́nu sábì tàbí hí fúwádàkà láti lè fọkàn rẹ làákàyè rẹ àgbẹ̀yẹ rẹ ká lè ni kọ́ ọ lọ́n tó sọ pé kọ́mọ kẹjú ẹ̀rọ kí mo ti sọ pé tí ọba sí mímọ̀ lára téèyàn ọ̀rẹ́ kọ̀ níbi tó yẹ kọ́ kẹ́kọ̀ọ́ tọ́ba lọ gàràgàrà yóò pọ̀ ìwọ̀nba tọ́ba fẹ́ jọ bí pẹ́kọ̀ àbédè lásán tọ́ba gbọ́ yóò pọ̀ nígbà tí ó kó bì tí yẹn ọkọ̀ dàdá lábàámọ̀. aya yìí n tó bí tó fi sọ kalifa nabi sallallahu alayhi wa sallam ọ̀kẹ́ náà tó gba islam tó ń pè ní alharis bunu dọ̀rọ̀r bunu dìrọ̀r alhusa'i radiyallahu anhu òun ló jẹ́ aṣáájú fáwọn bani mustalaq gbàtọ́ wọn gba islam òun àtànẹ́bì nífẹ̀ẹ́nu kò pé tó ti di àsìkò zakat wà nẹ́bì irsil ilayna jaabiyan àwọn tí ó máa gba zakat torí pé alaamilina aleha kódà tẹkùnbẹ labala fẹ wọ wọn ni àwọn owó la lè rán sẹńtọjẹ amiru lè máa gbà fúnra rẹ̀ sólè rán mùsùlùmí sólè rán tí èsè mùsùlùmí kí wọn máa gbà odidi ìbánisọ̀rọ̀ kan lọ́tọ̀ ni kọlọńjà òjò tiwa ni ọdà adébẹ pé àwa tá a jólówó mùsùlùmí á lè dìklẹ́ àpéhun tá a níní kásì ráwọn àáfà olódodo náà tí onímọ̀ pé tọ̀ọ̀bá ti yọ fún mi owó rẹ̀ ọ̀tàn tí wọ́n mọ̀ pé sàkáàtì èé ṣeun tó jẹ́ pé ẹni tó bá jẹ́ pé ẹni tó kéwú nìkan pé torí pé mo ti jẹ́ àáfà ẹ̀ ń ṣáájú òrùn fún èmi ní ìmọ̀ gbà á lá ọjẹ́ ẹni tó lè gbà ń bẹ̀ tó bá wà nípò pé ọlẹ́tọ̀ sí i sì wà nípò ẹni tí ọmọ pin ipò ohun tá a wà nìyẹn. anabi sallallahu alaihi wasallam lòun náà ṣùgbọ́n ìjẹ́ sọ̀hábà rẹ̀ ọ̀tọ̀ ló tún rìn tó yẹ pé ẹ̀kọ́ tó wà níbi ọ̀rọ̀ yìí kọ́lọ̀ ń jásùkú ọgbà wá ká lè dá àwọn ibi tá a tún fẹ́ lọ. sọ̀hábà tá nẹ́bí rẹ̀ wọ́n ń pè ní alwalid bùnà ọkùbà walid bùnà ọkùbà yìí kì í ṣe kò sínú àwọn tó lọ́lá jù nínú àwọn sọ̀hábà nínú àwọn àwọn eh, muhajirin àti alhansor kò sínú wọn nínú àwọn tí wọ́n kó lẹ́rú lógun nígbà tí wọ́n pa bàbá wọn tán pé báwo láwa ṣe pẹ̀lú àwọn ọmọ yìí tí wọ́n túlẹ̀ iná ẹ̀ ní Al-Walid ibn Uqba náà òun lànàbí wa rán a fi mọ̀ pé bẹ́ẹ̀ bá ti lóun jẹ́ mùsùlùmí ànábì mọ́ fún wọn ní ọ̀wọ̀ ń sì mọ́ fún wọn láyè pé ẹ̀sìn kìí ṣe ohun tá a ṣe ní kọ̀rọ̀ téèyàn kẹsẹ̀ mú mi kan kó tó gbọ́ yìí ẹni tó bá fẹ́ ṣàlàyé rẹ̀ fún lẹ́ẹ̀wá pẹ̀tọ̀ bẹ́ẹ̀ lè tún lè ṣàlàyé rẹ̀ yé anabi sọ fún wọn pé ẹ mọ báwọn yẹn sọ̀rọ̀ bí ọpọlọ wọn ṣe mọ bí wọn ṣe gbọ́ yé tí wọn ní mọ mọ́lọ́wọ́n nírọ̀ àtà nabi sallallahu alaihi wasallam tí wọn ní mu nírọ̀. arákùnrin tá anabi rán al-Walid ibn Uqba anabi rán nínú àwọn rìwáyàtì atharu yìí àwọn kan ní àwọn tó anabi rán ẹ bí wọn ṣe jáde wọn jáde pé ń gbẹ pé ń gbà yẹn àwọn ogun bẹ́ẹ̀ wọ́n jáde pẹ̀lú ìdà ó sì yọ lókèrè bó ṣe rí wọn ẹ̀rù ń bà pé wọ́n làwọn gba islam sí èsì kí wọ́n ti kó nínú islam tí wọ́n á débẹ̀ tí wọ́n wàá pa mí àwọn kan lójú ọ̀nà ẹ̀ ló ti lèrò yẹn ti wá sí lẹ́mì ẹ̀rù sábà ó padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam gbọ́ padà sọ́dọ̀ anabi ó sọ pé innal haritha mana'ani thaka ó ní harisa ọkọ̀ fún wọn láwọn ò ní yọ zaka wa arada qatli ó sì fẹ́ pa mí inú bá anabi sallallahu alayhi wa sallam wọn náà ìròyìn kíròyìn tó gbọ́ ẹn tó kàkàkùkà tó sọ ọ́ sí ọ létí mọ́ jẹ́ kí inú ó ru ọ́ jù débi pé òfin ní ràtúnṣe sí tọ́lọ́mùbá ní kóhun ní ọgbẹ́ kọ́ àti irú rẹ̀ àti ìròyìn míì náà tó lè mọ́ ṣẹlẹ̀ bóyá àjọ ọba ni kí wọ́n ní àwọn ará àdúgbò báyìí ṣe báyìí ajẹ́jòyè ni wọ́n ní kábíyèsí ṣe báyìí ajẹ́ ajẹ́ ìmáàmù mọ́sálásí ni ajẹ́ olórí ẹgbẹ́ ni wọ́n lọ́mọ ẹgbẹ́ kan sọ báyìí tínú bá kọ́kọ́ ń bi ọ̀yẹ́ mọ́fì bínú yẹn mọ́fì ṣe kínni mọ́fì hùwà ó jẹ̀bi inú yẹn ó sì látàbí ẹ pé kí ni fatathabatu pé fatabayyanu sẹ́wọ́n tí ń bínú só tó bínú lé lórí ṣé ń bínú yìí jálẹ̀ àbí ń jẹ́ ọmọ níbí ìbọn yóò lè mọ́ jásí bínú báyà kò tóun tó yẹ kó bí mi nú. ànábì wa ni ọ̀dà àwọn tó ṣẹlẹ̀ ànábì gbá àwọn ọkọ̀ mi dìde pààyà wa lọ sọ́dọ̀ wọn kí ló ṣẹlẹ̀ yọ sàkáàtì wọ́n wá sọ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tí ẹni yìí ń lọ ọ pàdé àwọn náà àwọn náà jáde pé àsìkò tá anabi dá àárín anabi ó túmọ̀ kí tí wọn náà bá ti mọ̀ pé àsìkò tó yẹ kó yọ zakati tó kódà bí àáfà àbọ̀tẹ̀ yẹ́pẹ́ àwùjọ wa tó ti dàrú débi pé táàfà kí n bá béèrè wọn fẹ́ lè pé sọ́lọ́ orin ọsí mi ni àáfà àtọ́ bá jẹ́ ní tó àbáwọn tó jẹ́ àwọn tí ń ṣàkóso rẹ̀ àwọn olùkọ́ kan ń bẹ kọ́ọ́lẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n bá lò declare asset rẹ sọ́lọ́wọ́n ọmọye rẹ ni kọ́dà tó yẹ pé táwọn bá gbàgbé èdè tó fún ọ pé gbàgbá yìí ni ẹ mọ wá wọ lọ́mọ ọlọ́dún wọn pé ńgbà tí ìrìn rẹ ni tẹ́ ẹ mọ rẹ wá àwọn lẹ́nu ẹ̀ wá sí bẹ́ẹ̀ wọ́n gbéra àwọn á pàdé ẹni tá à ń nẹ́bi rẹ ẹni tá à ń wá lọ àtẹni tí tí ń wá ẹni tí ń wá àyàn àtẹni tá à ń wá wọ́n pàdé ara wọn lójú ọ̀nà wọ́n wá sọ pé wọ́n bi àwọn tá à ń nẹ́bi rẹ yẹn pé ta ni wọ́n rẹ̀ yín sí wọn lànà bí rán wa sí ọ ó sì rán wa lídùú sí yín tẹ́lẹ̀ ọmọ ọkùbà ó sì lẹ ó ní ẹ ẹkọ ẹkọ fóun láti yọ zakat ẹ sì fẹ́ pa òun wọn wá ní lẹ kò rí bẹ́ẹ̀ walladhi ba'atha muhammadan bilhaq. sallallahu alayhi wa sallam. eléyìí náà ẹ̀kọ́ bá a ṣe búra wa ń ogun wọ́n torí pọ̀ ń wakọ̀ torí pọ̀ ń bíríkìlẹ́yà bíríkìlẹ́yìn ní ọmọ àfi ọ̀bẹ sẹ́nu ọmọ buyè àbí gbogbo àwọn sẹ́tẹ̀ ń ṣe táwọn eléyìí tó sì jẹ́ pé n tó lè bà sílámù yín jẹ́ ni. wọ́n láwọn fi ọlọ́run tó gún pé mo fi muhammadu búra torí pé ẹlòmíín ti ya ìyàkuyà débi pé tó bá fọlọ́run bẹ́ẹ̀ kò ní gbà àfi kò fi ṣéwù rẹ̀ bẹ́ẹ̀. ata tàfírẹ́ ń tọ́ sọ pé òun ò tọrọ àlìjẹ́nà òun ò sì béèrè kọ́lọ́wọ́n yìí làwọn níbi iná ibi tọ́lọ́wọ́n bá fi ṣéwù òun sí ni kó fi òun sí. ẹja òbí tá a rẹ̀ dé tóbi wọn bá ti gbọ́ síláàmù yìí kó lò bẹ́ẹ̀ sì ṣe ni á lò ẹnìyẹn sì kì fi kulubihim maradun fasada omulọ́hu maradan wọ́n láwọn ò rí o ààrí kò sì wádọ̀ wa ó túmọ̀ ọ̀pọ̀ tó bá lọ jẹ́ pé bí àwọn rìwáyà tí mi ṣe gbé wá pé ọyọ lókèrè ó rí wọn eléyìí ti ká ó ti Allahu akbar ó ti ká ó ti ó ti fi hàn wá pé bóun bá lóun rí wọn bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ní ààrí kò sì wádọ̀ wa tàbá kí báyà ń gbà tá a rí lóòótọ́ tá a rí pọ́ padà láàfin bọ̀ wá fúnra wa kọ́mọ́ bá di wàhálà. ìgbà tí Haris tọ́wá wọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí la anabi náà sọ fún anabi ni mana ata thakata wa arọ́ta qatla rasuli ọkọ̀ láti yọ sàká o sì fẹ́ pa ẹni tí mo rẹ́ sí ọ ẹjẹ agbóhun tí òun náà sọ ó tún ní la walladhi ba'athaka bilhaq wọn tó fi búra alákọ̀ọ́kọ́ ńgbà tí ọ̀sán nẹ́bì ń bẹ̀ mo fi ẹni tó gbé wà nẹ́bì dìde lódodo wà lẹ́dí arsala rasulahu bil huda wa dinil haq. ọba tó gbé ọ dìde pẹ̀lú òdodo alukur'an ó ní wa bil haqi anzalnahu wa bil haqi nazal. gbogbo àwọn tó kó sábẹ́ pé la walladhi ba'athak bil haq. ó ní ma rahaytuhu wala atani. ń tọ́ sọ fún ànẹ́bì náà kò yàtọ̀ n ó ti rí i pé àwọn tó bá jẹ́ pé kọ̀gbẹ̀kọ́ tí ẹgọ̀ ń bẹ lára rẹ̀ àìní mímọ̀ ń bẹ lára rẹ̀ ìjẹ́ mùsùlùmí alukurani ò sí lára rẹ̀ tànàkùdọ́ tí ọmọ wọnú ọ̀rọ̀ rẹ̀. ó ní kódà ìǹdéédé bọ̀ wá bí ó jẹ́ pé ńgbà mo rí i pé ìrìnrìn ṣètò ẹ̀kọ́ wa gbàtàkàtì lọ́lọ́run wá fi sọ àyà tá a kà pé yá ayú alladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu aw fatathabbatu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin. ohun tó fi sọ kalẹ̀ ni ṣùgbọ́n níbà Al-Walid ibn àwọn tó jẹ́ tí wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ dẹ̀sìn rú látara aburú tó ń fẹ́ gbé wọnú ẹ̀sìn nínú àwọn àdádálẹ̀ àbí ìfẹ́ rọ́bìṣì àwọn tá nẹ́bí mú wá kan bóyá bíi àbúráyà tọkọ àdìwáhù tíra tó ń pè ní àdìwáhù tẹkun akọ àlàkọ àlẹ àníwárù káṣífà lè fi àdìwáì mina dhalal wa tadlil wal mujafa àwọn kùránì yóòn pé kùránì kàlámù ọ̀tẹ̀lé torí pé àwọn ọ̀gbà pé àwọn gbogbo àwọn sọ̀hábà ọ̀dùl pé ó ń déédéé ni wọ́n tọ́ bá kàn wọ́n ló ń dédé yẹn wá pé ètò wa padà nísì pé sọ̀hábẹ́ eléyìí tó sọ̀rọ̀ tó jẹ́ pẹ́tọ̀ ní tó ṣẹlẹ̀ yìí pé sáà pé òun náà ló ń dédé kùránì sùn láàmúlẹ̀ pé fásik kùránì ó sì ní sọ̀rọ̀ wọn wàmàn asdaqu minallahi kíìlá wàmàn asdaqu minallahi haditha ní pé yẹn bẹ́ẹ̀ kò tí ì kú tọ́lọ́run fi sọ àyà yẹn kalẹ̀ kò sì tiẹ̀ wá rò pé jẹ́ n proof alukurani nírọ́ kí n pè é nírọ́ kí n wá tiẹ̀ gbà sílámù bọ́dà bọ́jẹ́ pé irọ́ ní ń pa kí wọ́n lè fi pé súrà yìí o. kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rí ibú yẹn ọlọ́mọdé aṣọ rí ibú ẹnì kọ̀ọ̀kan wa kọ́dà ìyàwó rẹ̀ ní òrónú bẹ́ẹ̀ ara àwọn tí ń túmọ̀ pé alukurani kalamullah wọ́n ní irú ẹnìyẹn tá a bá wò irú wàlídìí yẹn àfẹ́kọ́rọ̀ ogun lórí ẹ̀ púpọ̀ ṣùgbọ́n torí àwọn tó fẹ́ lè mọ múrùrú ju báyẹn wà tẹ́bá wo gbogbo àwọn wọn gbà dísì wá pátá ẹ̀ nífẹ̀ẹ́ ra dísì kan tọ́tọ̀dọ̀ rẹ̀ wá ẹyọ kan tọ́tọ̀dọ̀ rẹ̀ wá kọ̀ lálàáfíà torí pé ẹni tó lòún gbọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ń pe ẹni yẹn ní al-amdani wọ́n ń pe ẹni yẹn ní al-amdani wọ́n ń pe abu musa abdullahi al-amdani ẹni yẹn kò rìn lẹ́ pé ó pàdé rẹ̀ àbí wọ́n jọ ríra wọn asaru adi asaru yẹn bẹ nínú musnad imam ahmed ati sunanu abi dahud tí wọn lọ sọ pé nígbà tí wọn ti fati wò má kàṣẹlẹ àwọn ìyá ń kọ àwọn ọmọ wọn wá kódà àwọn tọ́tọ́ sọ pẹ̀lú ọ̀fẹ́ ẹ̀jẹ̀ pábùkù fún ni tí ọ̀jẹ̀ kẹ̀kẹ́ nínú ẹ̀sìn ṣùgbọ́n kọ̀tọ́ àlàáfíà ló fi jẹ́ pé tọba ti wá chẹ́ẹ̀kì gbogbo àwọn ìbéèrè tó mọ̀ pé ajẹ́ pé tọba ní í pẹ̀lú àdìsí ọlọ́run dáàbò bo àdìsí ànẹ́bì táwọn yẹn bá ti wíwí kú yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe dáàbò bo alukoraani gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún wa pé adhikiru tí alukurani ń dákọ pé àwa la sọ kalẹ̀ fún hadisi anabi náà kò síbẹ̀ ó ní anabi fọwọ́ra gbogbo wọn létí mọ́ yóò ń fárí fún ọ wá fi tùràrí kan tó òórùn rẹ̀ ò ṣe tó ó fi pa wọn lérí ọkọ̀ fún anabi láti fọwọ́ pa òun lérí wọn tẹ báyìí kó tó mọ̀ pé bí kéèyàn tó jára ń kí ara rẹ̀ ní òun tó sọ tòun ti bí ò ṣe ní àlàáfíà atharu mi tẹlifífẹ́ náà pé bí wọ́n sọ abàkẹ́nẹ́ wọ sọ lọ́ọ̀bì kẹ́kọ́ anabi lọ́dà sọ yéṣu náà torí pé bìnrin asaru yẹn ní òun náà lálàáfíà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ gẹ́ àtàlẹ́ àlàáfíà rẹ̀ níkẹyìn rẹ̀ pẹ̀lú tí wọ́n là nẹ́bi gbọ́ pé kí n la alágbájá sọ bẹ́ẹ̀ ẹ lọ pé wá wọn lọ ọfẹ́ tọ̀ níbi tó yọ kíní àwọn tọ́lọ́run sí fún tọ́fẹ́ tọ̀ náà lejò sàn tó kú pé wọ́n ń parọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam tòun ti bóun ní òtún ṣe ṣe kíni. kò tún lálàáfíà. ni lọ ní hadith kan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí ó wà látọ̀dọ̀ wọn. bí àfa wa sheikh islam bin tèmíyà rahimahullahu rahmatan wasi'a bí wọ́n ṣe ṣàlàyé fún wa pé eléyìí ń tọ́ka pé nígbà tí wọ́n kọ tírà kan tí wọ́n fi ṣe rọ́dù fún al-Khinai àwọn abọ́sàárè olùsọ́fà àwọn ìpínlẹ̀ abọ́sàárè kan àtàwọn ọ̀pàrọ̀ kan irú àwọn tí ń bẹ lónìí náà pé amẹnìkan náà sọ̀hábà tí wọ́n kàn jókòó parọ́ mọ́ Nabi sallallahu alaihi wasallam pé kò sí bọ́tẹ̀ ẹ̀jẹ̀ kò mi wọ́n mọ́ ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n lọ́hùn bó ṣe jẹ́ nípa waleed náà lélẹ̀. jazakumullahu khairan kọ́lọ́mù balẹ̀ kọ́lọ́ba ní sẹ́yìn ní ẹ̀sán olóore kí ó tó di pé a mọ̀ lọ nínú àlàyé wa ọ̀rọ̀ ẹ̀sìn bó ṣe rí náà nìyẹn kọ́lọ́mù balẹ̀ kọ́lá kó kún wa lọ́wọ́ kì í ṣe ọ̀rọ̀ ìjà bákan náà ni pé kì í ṣe ọ̀rọ̀ àtakò ọ̀rọ̀ àlàyé ni èyí tó gba ìfarabalẹ̀ ká sì lò ó lórí àgbọ́yé àwọn tí wọ́n ti síwájú nínú àwọn ẹni dáadáa bákan náà wá ni pé ìbéèrè tí ó fẹ́ tẹ̀lé eléyìí mo fẹ́ kẹ́ ẹ bá ní ṣàlàyé pé níbi àyà tẹ kà yìí àwọn ẹ̀kọ́ wo ni wọ́n à ń bẹ mbẹ́. alákọ̀ọ́kọ́ mbẹ́ alhamdulilayi nínú gbogbo àwọn tá a sọ yìí àti ráwọn ẹ̀kọ́ mbẹ́ alákọ̀ọ́kọ́ ni pe atathabutu min sihatil khabar tó bá gbọ́rọ̀ yìí kan ọ̀kàkàkùkà kan ni wọ́n sọ fún ọ náà ni nínú níwùsì lọ́gbọ́ ni àbọ̀ ṣèwádìí rẹ̀ fẹ́ni tó bá jẹ́ mùsùlùmí dáadáa tó sì lẹ́kọ̀ọ́ tó pé ohun tí ó sọ pé ń sàwọn èèyàn kan tí ò ní jẹ́ pé òun gangan ni àgbo tí wọ́n fi wò ó pé kìí ta àbí kéèyàn ó ti gbókùn lórí ìbàjẹ́ kìí jẹ́ èèyàn wádìí àwọn ọ̀rọ̀ mi gbà mí. mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí dáadáa tó pẹ̀lú alukur'an atathabut min sihatil khobar pé ìròyìn yìí sọ́lá làáfíà ẹlẹ́ẹ̀kejì atabayyun min haqiqatihi pé sóríl mo sọ fún wa pé sọ́sọ́ ọ̀sọ́ ṣé òun tó sọ ní síbẹ̀ ni méjì ó yàtọ̀ síra wọn wọn tó bá bèè lọ́wọ́ wa pé kí ló dé ta fi sọ pé ṣe ọlá làáfíà sórí ìlì pé ṣéhà àti àkíkọ̀ ṣe nǹkan kan náà kìí ṣe nǹkan kan náà wọn látara nẹ́bì gan láti rírú rẹ̀. sallallahu alayhi wa sallam njọ́ kan nẹ́bì sallallahu alayhi wa sallam gbà wà ní àìtíkáf ìyàwó wọn sọfíya radiyallahu anha wọn wá wà nẹ́bì wa mọ́sálásí ànẹ́bì wa ń sìn wọn lọ àwọn arákùnrin méjì kan wá rí ànẹ́bí sọlá àti mọ́sẹ̀ rà ànẹ́bí báyìí wọ́n bá tẹsẹ̀ mọ́ni wọn lọ ànẹ́bí wá pè wọ́n padà ẹ wá o ẹ wá ẹ wá ẹ wá o ìnáhà sọfíyà ìnáhà sọfíyà obìnrin tí mo dúró tì sọfíyà ni o. kí la wá fẹ́ lónìí rẹ̀ wọ́n ní tabarẹ̀ nǹkan tó bá sọ pé òun rà ànẹ́bí tànẹ́bí rìn lọ pẹ̀lú obìnrin kan lóòkùn sáàkó kùrọ̀ ni. àní pé lọ́pàárọ̀ torí pé ń tọ́ sọ yẹn o ọwọ́ sọ̀hí sihatul khabar ti ṣẹlẹ̀ mẹ́ pé ànẹ́bí rìn pẹ̀lú obìnrin lóòótọ́ lóòkùn ṣùgbọ́n obìnrin wo ni ẹnìyẹn tí ó bá ti so obìnrin tá níbìrin pẹ̀lú rẹ̀ kò tí ì sọ ríìlì píkítsọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ gangan àfi tó bá yẹ sọ pé pẹ̀lú sọ̀fíyà wọn irú ẹ̀ lànàbì náà ẹ̀ sá fún tó fi sọ fún wọn pé àṣẹ ìtọ́ ni àwọn ọmọ rìn lára ọmọ èdè yẹn bẹ́ẹ̀ jẹ́ ẹsẹ̀ mọ́ sakuléètì yẹn ó lè kó sí yín lọ́pọlọ tí ó jẹ́ mọ́ lọ́sọ́ káàkiri pé ànàbì náà ń gọ ti obìn ànàbì ó sì ju àwọn tòní tí wọ́n ń pera wọn ní mùsùlùmí àbáṣáájú ẹ̀sìn tí wọn ò lè fobìnrin sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àkúnà ẹ ti mọ̀ káàkiri àwọn tí ń ṣẹlẹ̀ kọ́dà ẹlòmíín náà ò ní lè sọ aláàmọ̀ rí bó ṣe rìn ètò ìgbésí ayé rẹ̀ eléyìí bẹ́ẹ̀ wọ́n ní ọwá lè ṣẹlẹ̀ náà kárẹ́ nìkan bóyá fẹ́ ṣe sọ láti nísìn àwa wà ń wọ masjidu lọ alọ́ ń ṣe sọ láti òun wà ń wọlé lọ kò tí ì tó kọ́ sọ pé lágbájá kèé kírun kódà táìmù tá à lọ mọ́sálásí ní ń wọnú ilé lọ àwa ń lọ mọ́sálásí òun sì wọlé ṣàkóso àbá rí bẹ́ẹ̀ lóòótọ́ sí òun tó òtúrù pẹ́ nìyẹn ń wọlé lọ ń wọlé lọ ṣùgbọ́n sọ túmọ̀ pé kò kírun kò túmọ̀ bẹ́ẹ̀ o kò àkíkọ́ ntọ́ ó ṣeé ṣe kẹ́niyẹn nísìtọ́ wọlé ńgbà tẹ́yìn lọ mọ́sáàtì fẹ́ kírun yẹn ọjẹ́ pé ẹnìyẹn ń tìrìn àjò bọ̀ ó sì ti ṣe jámọ́ láàrin zohori àti asiri ẹ̀yìn sì lọ́n kí sọ̀rọ̀ asiri wọlé tí asiri ò tí ì tó kò tí ì tó kọ́ sọ pé wọlé lọ kò tí ì tó pé kọ́ sọ pé ọ̀rọ̀ ṣùgbọ́n kò tí ì nínú Ramadan tí ń mu mi ń mu ọsàn àbí ń jẹun àwa mo rí lágbájá tí ń jẹun lọ́sìn àwẹ̀fà ó rí lóòótọ́ sehatul habar ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣé bó ṣe sọ ni kọ́ wa sọ pé ó túmọ̀ pé kéèké gbà síbẹ̀ ni irọ́ o ó ṣeé ṣe kẹ́nìyàn jẹ́ musafir kọjá ni tí ń kọjá rìnrìn àjò tó jẹ́ pé nígbà ìrìn àjò rẹ̀ tí ó rìn yẹn ní sibẹ́ alápẹ̀rẹ̀ ẹni tó fẹ́ jáde ńlé láago méjìlá láàárọ̀ lẹ́wà rí nígbà tí lẹ́mọ́ tán pé tọ́ bí aago mọ́kànlá ọwọ́ rẹ̀ ti ń jẹun lágbájá ìmọ̀ jọ̀sẹ̀ nú àwẹ̀sẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé nínú àwọn ọmọdé àbí fìkìyà kan àwọn sọ pé ọtọ́ fún un láti túnu yẹn tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ń tọ́dọ̀gba pé o ti mọ̀ pé ìrìnrìn àjò ó sì ti sú ọ láago méjìlá láàárọ̀ ọ̀jẹun láàárọ̀ kó tó lọ tó ti mọ̀ pé òun ní oore ọ̀fẹ́ pé òun lè jọ̀sán nínú àwẹ̀ torí ìrìn àjò tó ní wàmán kànà mi kò máa rí lọ àlà sáfàrì tàbí ọ̀dà bóyá gbàgbé ní kọ́ eléyìí ló fi jẹ́ pé abọ́dọ̀ wádìí wà nínú àwẹ̀ kọ́tí mẹ́mbẹ̀ náà ni pé ẹni tó bá ti ájó ń déédéé àmọ́ gba ìròyìn rẹ̀ wọlé ṣùgbọ́n tó bá jẹ́ pé fásitì òpùrọ́ ni bẹ́ẹ̀ arínú àwọn èèyàn náà ni kódà tó bá ti rà àfà tó jẹ́ pé ó ń sìn náà ni tí bá wà ní káwá sọ̀rọ̀ ìgì pé àfà tí wọ́n bá fómi ló ń jalè so ìgì lórí hmm, kíní ọ̀sọ̀. kódà tó dáhùn rẹ̀ ọ̀ọ́lọ̀ bíi ẹlòmíì tóun jẹ́ lárìntọ́ tí èyí ṣe kínni tí èyí ṣe lámẹ̀tọ́ bíi tiẹ̀. abọ́jẹ́ ìtí mú mukumu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi tó bá jẹ́ fásitì bá léèyàn ẹni tó rẹ̀ ti mú ti fásitì ni ẹni tí bá ti ń fọ́ pa òfin ọlọ́run lójú kò kí ni. bákan náà nínú ẹ̀kọ́ ti mẹ́mbẹ̀ ni pé tá a bá gbọ́ròyìn àyísáré mọ́ gbé káàkiri. torí pé inú ẹ̀kọ́ míì tọ́jẹ́ bí ẹlẹ́ẹ̀karùn-ún àbẹ́kẹfà ń bẹ̀ òun náà ni pé torí pé yọ padà da ewu lẹ̀ láwùjọ ọ̀dà kí n fún wa lápẹ̀rẹ̀ ẹja wọ̀ pọ̀lọpọ̀ lu ẹlòmíì àrọ́bàjẹ́ torí pé ìtẹ̀kítàn tẹ́lòmíì ká àbí irọ́ tí ó sì wádìí lágbájá ìsọmọ ọba ilé náà yarí pé ọmọ ọba lòun náà wọ́n máa díràgì ara wọn kì ọdún olóṣèlè pé kì í àbí ìtọ́ ń bá ní sinai pé lágbájá sọ báyìí lágbájá sọ báyìí lọ bí wọn ò bá mú wọn láyé torí pé nìkan ń bẹ pé ọ jẹ́ pé wọ́n léwé yín ní bẹ́ńta ọwọ́ yín ní bẹ́ńta ọlọ́run ó mú ọ. àwádìí torí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ẹni tí ọ̀tọ́ sí ká fàbùkù kàn ẹni tí ọ̀tọ́ sí ká jẹyìn yà ẹni tí ọ̀tọ́ sí ká fojú rẹ́ náà eléyìí ó sì bà àwùjọ wa jẹ́. inú àwọn ẹ̀kọ́ tó jáde rẹ̀ igi míì náà ti já látara ìfarabalẹ̀ wádìí ohun tíyàwó rẹ̀ sọ àbí wọn lọ sọ àbí wọn lórìn sí bẹ́ẹ̀ lọ́bìn mí náà ó ti sọ́ra rẹ̀ di òkú ayé ó ti sọ́ra rẹ̀ dẹ́ni tí ọlọ́kọ láyé kódà lómi ti rán kọrẹ̀ sálì kìyàmà nítorí ìròyìn ṣe bá a ti gbọ́ kódà tí èsì ìlú kan tó jìn sí wa ẹni tọ́kàn gbọ́ ròyìn pé ọkọ òun yóò so igi fẹ́yàwó léwu báyà lọ́la tó sì dáná ẹ gáàsì ó sì pe ọkọ rẹ̀ pé kó wọnú kíchìn wá ọkọ sì wọ kíchìn báyìí ó sì sáná sí gáàsì wọ́n sì jọ jóná ní stéètì wa yìí náà ni àtàwọn bòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀ wá kọ́ wádìí kódà tó bá tiẹ̀ jẹ́ kó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ só túmọ̀ pé kọ́ pa ara rẹ kọ́ pa ọkọ rẹ kọ́ wá dà wọn ọmọ rẹ lẹ̀ fáwọn tí wọ́n mọ̀ sọ pé àbá yín mójútó tí wọ́n ní mójútó eléyìí lágbọ́nrin kan nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú àyà yẹn lélẹ̀. jazakumullahu khairan dákun lábára bíi tí ẹ bọ̀rọ̀ dé yìí lábẹ́ títẹ̀lé àyà in ja'akum fasiqun binaba'in fatabayyanu aw ìjẹ́ ó tó ó tó láti pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa àfàwà àgbà ibn taymiyata radiyallahu anhu abirahimahullahu rahmatan wasiya àti muhammadu bin abdul wahab ǹjẹ́ ó tó ká sọ pé òótọ́ lọ́rọ̀ ni. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah aa ìbéèrè tẹ ìbéèrè ìbéèrè kan tó yẹ ọ ó kira a sì rọ ẹni tí ó bá mọ gbọ́ àwọn àlàyé lórí rẹ̀ tí wọn náà bá jẹ́ ni tí ọjọ́ mọ́ rí àbọ̀jẹ́ ni tí wọ́n fẹ́ da òjò rú wọn ò ní pàtàn bàbá rẹ̀ nípakúpa kọtì ọlọ́run látàrí bẹ́ẹ̀ ò ní pàtàn bàbá bàbá torí pẹ́lú mi ìtorí ẹ̀sìn mùsùlùmí nígbà tí ẹnìkan bá sọ nǹkan kí ni ìwádìí tí wọ́n ṣe lórí ẹ̀ tó wá jẹ́ pé ń jọ́ tẹ́nìkan bá sọ fẹ́nìkan pé orí rẹ̀ ọ̀dà ni wọ́n wá sọ fún pé orí mi da lọ́fẹ́ wí ni àtọ́sọ pé orí mi da àtọ́ sọ pé eré tiẹ̀ náà da mọ́sán kankan tó sì ní lè rí ẹni tó jẹ́ òǹsọkúsọ dálákẹ́ eléyìí àwọn àdánwò tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà ni pé àwọn firok àwọn tí wọ́n ya láti gbà láti eh, ayé asúrò àwọn sọ̀hábà tí wọ́n fẹ́ dẹ̀sìn rú báyà bí àwọn ṣíà àrọ́fídọ̀ tó yẹ pé àwọn tó jẹ́ àwọn méjìlá firikọ̀ méjìlá kan nù àwọn ló burú jù wọ́n ṣiṣẹ́ tó tó yẹ pé nínú wọn tó ní ìbátan pẹ̀lú wọn ni àáfàá tí wọ́n ń pè ní aseyid serif sọbẹ tọkọ àtọ Ibn Taymiyyah torí mi ti ní tíra yẹn tí ó bá jọdún mẹ́wàá yóò tọdún mẹ́jọ. lọ́lọ́run tẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ inú wọn tó fi jẹ́ pé inú àwọn tẹ̀mọ̀ fi mọ̀ tẹ́pẹ́ ní tọ́ba lẹ́kọ̀ọ́ tọ́ba ti ń ka tíra pé imam hali imam hali imam hali karamallahu wajhahu kìnnìkan asan so alul bayt alul bayt kíní ọ̀pọ̀ torí pé gbogbo àwọn yẹn bí wọ́n mọ́ lọ sá sí ni pé à ń protect àlí torí pé wọ́n gbà lè borí àwọn sọ̀hábà yòókù lọ́kẹ́nu àwọn àfa wa ló fi sọ fún wa kí n tó bọ́ sí irun ìsìn ọ̀kẹ́nu àwọn ọ̀rọ̀ yẹn torí pé àlè pé sọkúsọ táwọn kẹsọ láàmú ọsì tábà mọ tábà rẹ àmọ tábà rẹ hmm, àwa fẹ́ kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ṣe ń pè wá pé àfẹ́ dákun ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa ni ẹ mọ́ kọ́ wa à ń tẹ̀lé ṣùgbọ́n àwọn tó já àwọn ọmọ akẹ́kọ̀ọ́ táwọn náà ń kéwú báwọn ò sí ní yàwọ́ lọ́la àwọn tó bá sì kọ́ náà tó jẹ́ pé báyà wọn ò tí ì rẹ́ kọ́kọ́ tó rò pé àwọn àdìyàhù báwo láì sọ fún wọn pé àṣẹ ah, bẹ́ẹ̀ náà lẹ lọ sùkúl bá bá jẹ́ pé kéwú ọlọ́run bá pé ẹ rí i ké ṣebí ó yẹ kẹ́ ẹ sáà ẹ̀ mọ̀ pé ah, ẹ sá kọ project ńgbà tẹ̀ ń bẹ́ ń lè wí bá ṣe é ṣèwádìí tí wọn bá ṣe project wọn kò reference. láwọn jàmíà ti ọ̀pọ̀lọpọ̀ tó bá lọ jàmíà àbí kìnìkan tó bá lọ tó bá yẹ pé kò bá lọ gbéṣẹ́ oníṣẹ́ kọ́ dà kọ́ o. ok. làáfà kí wọ́n fi sọ pé àwọn fírkọ̀ yìí ṣiṣẹ́ débi pé gbogbo ń tọ́ bá jòdodo wọ́n wọ́n wọ̀ pé a lè mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n kò sábẹ́ ló fi ní wọ iye dòtẹ́ntì kò wọlé àfọwárà mítà tún àtàtàrọ̀ mi ń dọ̀mí rilẹ̀ kọ́lbì máa kánà. à táwọn ọba tiẹ̀ fẹ́nu sọ̀rọ̀ wọ iye dòtẹ́ntì kò wọ́n kọ̀kọ́ kúkọ kalẹ̀ wọlé àfọwárà ò sọ mítà tún. àwọn ẹnu wọn wá dákẹ́ pé àní sọ̀rọ̀ ṣùgbọ́n a ti wò ó pé báwọ̀ ọba ní lìsàn àbí kásásábẹ́ àwọn kẹ́ńbẹ́ tí ò ní gbẹ̀kọ́ tí ó kàkàkùkà tí ó sọ̀sọ́kùsọ̀. So ṣùgbọ́n tó bá lẹ́kọ̀ọ́ àtàtàrọ̀ mi ń dọ̀ mí rẹ́kọ́lbì máa kánẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ òkè ọ́ àti òkè ọ́ mo ti ń belé mi rẹ̀ ń bi tọrọ yìí ti wá ibi báyìí ṣùgbọ́n àwọn ajúwe ọ̀dà kámú kan tabaworu akutọ́kù ibùnú tẹ̀míyà tí sẹ́yìn tó pẹ̀rẹ̀ ń sẹ̀rí fẹ́rẹ̀ pé sẹ́rífù tó pẹ̀rẹ̀ gan torí pé wọ́n bùkátà kí wọ́n pera wọn níbìrin a sọ pé àfa wa Ibn Taymiyyah ó ní mujazzam ni àti mushabba pinnu wọn lọ́wọ́ àwọn tó mọ àwọn tó mọ fi ògiri ara wọn wó giri ara Ọlọ́run torí ni yóò túmọ̀ pé kódà àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin làwọn sọ fáwọn tó mọ̀ pé ẹ̀ òkúrọ̀ tọba wálé á fi hàn torí pé ẹlòmíì ó tún pé ẹ ń tẹ sọ ní tí àwọn lọ́wọ́ wọn ò káwá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tá a bá sọ pé tí àbáyé lọ́wọ́ ẹlòmíì táwọn kí péèjì wo ọ́ kà á débẹ̀ torí pé kà á débẹ̀ ní ń dá wàhálà á fún yín látàrí kí wọ́n fẹ́ kàfárọ̀ rẹ̀ wọ́n pè bẹ́ẹ̀ afa yìí wá gbé ọ̀rọ̀ yẹn wá ní page seventeen nínú tírà rẹ̀ yẹn ó ní rihla ibnu batuto ní fọ́lùmù alákọ̀ọ́kọ́ ojú ewé one oh nine to one ten bẹ́ẹ̀ ní sì ń bẹ̀ torí pàwọn àmọ́ fẹ́rífáì àwọn tí a ní a ní a kà á lè wa mọ̀ ń bọ̀ wàhálà ti ń bọ̀ wọ́n ní wọ́n wà á pé tọba kàkà kò kà tọkẹ̀ wá tí wọ́n ti parí tọkẹ̀ wo kó n fẹ́ dá fìtínà ẹ̀ lẹ̀ fún ọ láyàtàl kìyàmà kọlọ mọjú orí bẹ́ẹ̀ fẹni kọkàn wa mọjú wa ní oko fìdí mọjú wa ní oko. àmín. tẹka bá lẹ́mìí pò dodo pé ẹ̀sìn la fẹ́ ṣàlàyé o tí ìsìnkú afẹ́ dàrú bùkálukú ló di sáfù kásàdúrà fún. ó nígbà tó ń lọ sílùú Damask ó ní Ibn Taymiyyah ó lọ jẹ́ kí n àgbà fanu àwọn ànábìlà sàpé tí wọ́n ní wọ́n fẹ́ pa masi abiru ó nílẹ̀ pé masi abi ahmadu bunu ambali iná ẹ̀ ní Ibn Taymiyyah kò fẹ́ pa so ó sì ó ní ó jẹ́ nìkan tó lára ó sì kí ọ wá nítọ̀ ọwọ́ anìjà wa wú o tẹ́ fi mọ̀ pé ló fi mọ̀ pé ohun tí ń jẹ́ gàn àti kórè rẹ̀ ń tó tí ì rírí ọwọ́ ni illa anna fi haqilihi shay'an ó sì gbọ́n kankan bẹ́ẹ̀ bí làákàyè rẹ̀ kò tí ì rírí kò gbọ́rọ̀ rẹ̀ rí wọn ò jókòó sọ̀rọ̀ rí ó ní nkẹ́kẹ́ kọlu lọ́pọlọ. ọwọ́ nígbà yẹn tó ń wọ Dimashq òun wá òun wọ̀lú yẹn lọ́jọ́ jumá Ibn Taymiyyah ń ṣe wá sí lọ́jọ́ jumá lórí mímbàrí jumá ìwà ń sọ fún wọn náà àdìsí ti ń sọ pé ọlọ́run mọ́ sọ̀kalẹ̀ láti sánmà àdìsí pé ọlọ́mọ sọ̀kalẹ̀ lóru tọ́wọ́ náà àwọn azar tó sì lálàáfíà pé bí òun ṣe ń sọ̀kalẹ̀ pé ibùn tẹ́mi àbá sọ̀kalẹ̀ sí stẹ́pù alákọ̀ọ́kọ́ sọ̀kalẹ̀ sẹ́lẹ̀ kejì eléyìí ń fún wa pé tí wọ́n bá fẹ́ lọ lo ìtìmá lo pé àga torí lédè àga ni wọ́n ṣe lecture tí wọ́n bá fẹ́ lọ lo pé bẹ́ẹ̀ ni àpèsè àga náà ní stẹ́pù tó ń túmọ̀ pé ń jọ yẹn pé ń sọ pé ibùn tẹ́mi à ní ń ṣe kótóbà ni wọ́n á ń sọ̀kalẹ̀ lórí mímbàr nam káwá padà sínú yòókù ìdáhùn làáfíì pa hun fún téèyàn ọba kẹ́kọ̀ọ́ tí yóò sì mọ bí wọ́n ṣe ṣèwádìí yóò kẹsẹ̀ bọ́sẹ̀. ó mú page one ten wá inú rílà Ibn Battuta yẹn yàtọ̀ sí pé Ibn Battuta gẹ́gẹ́ kọ̀ kọ́ ara ẹ̀ kọ́ kẹ́kẹ́ báyìí kọ́ra ẹ̀ ń tọkọ jẹ́wọ́ pé òun kẹ́kọ̀ọ́ àwọn kankan bó ṣe wù ú tá a kà wọn náà ní page one oh two nínú the same rílà Ibn Battuta yẹn Ibn e Battuta sọ pé gbà tó ń wọ ìlú eh, Dimashq ọjọ́jú Àlàmísì tí í ṣe ọjọ́ kẹsàn-án inú oṣù Ramadan ní seven twenty six ní òǹkà àti hijira lẹ́yìn hijira Nabi sallallahu alayhi wa sallam ọjọ́ kẹmọ̀pẹ́ ọjọ́ kẹsàn-án tí sọjọ́ alamisi ní Ramadan bí ibùdó bàtọ́ sí sọ nìyẹn ṣùgbọ́n ṣe Islam Ibn Taymiyyah ní gbogbo àwọn tọ́jú àwọn olùkọ̀tàn láwọn wàhálà tó ṣẹlẹ̀ sí kẹ́yìn lérí àwọn masala àtọ̀lẹ́ àkàtà àwọn nǹkan míì tí wọ́n fi wọ́ọ̀kù pé ọ̀sánì sí ń lù ọ̀ọ́lẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n fi kó lọ sọ́dọ̀ ọba tí wọ́n fi kọ̀wé fún pé kí wọ́n lọ́ọ́ fi sẹ́wọ̀n wọ́n fi wọ́n sẹ́wọ̀n ní ọjọ́ monday tí í sọjọ́ kẹfà oṣù ṣàbàn ìbéèrè aláwọ̀kọ́ ni atọ́kùn ẹ̀dá mi ló oṣù ṣàbàn lọ ṣáájú ramadan ni àbí ramadan lọ ṣáájú ṣàbàn. ṣàbàn lọ ṣáájú ramadan. ni lọ ṣáájú ramadan ní ọjọ́ kẹfà tá a bá kakuléètì ọjọ́ tí wọ́n ti ibùn tẹ́míyà yìí nínú ṣàbàn sígbà tí ibùn bàtútọ̀ wọ ìlú Dimashq thirty three days níbẹ̀ láàrin wọn ọgbọ̀n ọjọ́ mẹ́tàléní ọgbọ̀n ní the same ọdún ní seven twenty six and láti jọ́ tí ibùdó tẹ́mi àti wá tí wọ́n ti wá tì í mọ́lé yẹn kò tẹ̀ta tó fi bọ́sálì kìyàmà látẹ̀wọ̀n yẹn lọ́ba lọ sàárè. rahimahulahu rahmatan wasi'an. ó túmọ̀ pé ibùdó bàtútọ̀. irọ́ ni ń pa. kọ̀ pàdé ẹ̀ báyìí àwa ní ti ìwí bẹ̀ torí ibùdó bàtútọ̀ gan àwọn tọ́jà àwọn àfa àsúnà ọmọ sí rahimahulahu fún fóun gangan náà fóun gangan nàgbé nba ikumu tààrọ hom lóba yàtọ̀ ìbájá oníbìdá tìbúdé àrò jẹ́mu káfírọ̀ àbí so àbáwọn nǹkan mi so lákọọ́lẹ̀ ni tó ní lọ́dọ̀ àwọn onísùnà. láti ọjọ́ tí wọ́n ti mú tẹ́yìn ọ̀tẹ̀ta padà mọ́ pé ọ̀tẹ̀ wá sí lẹ́kṣọ̀ kátó wá sẹ̀ pé yóò kí juma alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì fúnra rẹ̀ òní pé bùnú bàtútọ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ nínú tíra rẹ̀ yìí ó sọ pé ńgbà tóun wọ ìlú Dimashq ó ní àwọn tó jẹ́ àwọn ẹni tó ń bẹ ní ó ní ìmáàmù tí ń bẹ nílùú kíní níjọ́ yẹn lọ́rùn ó ní àwọn ìmáàmù mẹ́tàlá ní ń eléyìí wà ní page one hundred and thirteen nínú rihla ibùnú bàtútọ̀ ní the same tira ó ní ìmáàmù mẹ́tàlá ní jamiu alhamawi alhamawi ó ní ẹni tó sì jẹ́ pé òun ní líìdì nígbà yẹn náà jẹ́ pé òun lọ̀gá òun ní sì ń líìdì sọ̀láàtì lọ́wọ́ lásìkò tó ń wọ̀ lú yẹn nígbà yẹn ìmáàmù Shafi'i yà ni wọ́n Ibn Taymiyyah min ahimati al-anabila sẹ́ni pé ó ti di tànàkùdọ́ ọ̀tí mélòó méjì mẹ́ta gẹ́n lẹ́yìn rẹ̀ ẹni tó wá jẹ́ maamu njọ́ yẹn òun ni Jalaluddin ibn Abdurrahman al-Kuswaini tóun kú ní seven ninety three wa huwa al-khatibul bil masjid òun ni ẹni tí ń ṣe kútùbà lọ́wọ́ nígbà yẹn tòun ti pé mi ò tẹ́ mi ò tó bá tẹ̀ fúnra ẹ̀ náà ó tún là á mọ́lẹ̀ lójú ewé one hundred and thirteen nínú ríhìlà Ibn Battuta ló fi jẹ́ pé tẹ́nìkan bá kàn kó àdánwò kan jọ kéèyàn sọ̀rọ̀ àkọ́mọ́lẹ́nu tiẹ̀ ni àdánwò tí ó ti mọ́ jáde nígbà tí wọ́n bá lẹ̀kọ́ pẹ̀lú alukur'an pé in ja'akum fasiqun binaba'in fatabayyanu aw fatathabbatu. ṣùgbọ́n àdánwò ta ni ni pé ọ̀bọ àtọ̀bọ̀ wọn mọ̀ gbéra wọn gọ̀pẹ́. pé ṣé báyìí lè rí tí ẹntẹ́rì tí ẹ bá kú jù yọ wẹ ntí tiẹ ọba tó kú tẹyẹnyẹ tó ń tún lè tó nǹkan mọ́ra wọn tí ọba sá wí nǹkan ń sì mọ tàṣà yíyá kàrẹ mọ bàjẹ́lẹ̀ rẹ bìṣẹ̀ ìhóhà ẹ dàkún ká sọ̀ra gbogbo àpáta ilé ibẹ̀ lórí ti ẹ sheikh islam ibn taymiya àwọn ọ̀rọ̀ mi náà gbogbo àwọn ọ̀rọ̀ yòókù náà kì í sí ohun tó ní ìhùn sáwà ìfún nù tí mo wọ̀ tá a fi mọ́ dákẹ́ ńgbà mí ni pé tẹ́ ẹ bá tiẹ̀ ń ka àdánwò míì tí wọ́n kọ ṣáájú ẹlòmíì ò tí ì fẹnu sọ̀sọkúsọ tó nǹkẹ́ tí wọ́n kọ́ lẹ̀ láwọn tí wọn ò lẹ́sìn sí tí wọ́n fẹ́ dẹ̀sìn rú nípa àwọn èèyàn yìí pé ohun tí wọ́n sọ yìí tún kéré sọ̀kẹ́ ń tọ́wá rí ẹni tó rí irú erin tó lóun rí erin ló fi jẹ́ pé àwọn àlòsùnà wọ́n mọ́ láàánú àwọn èèyàn bákan náà ni pé wọ́n mọ́ ṣèwádìí kódà wọ́n mọ́ ka ma lahum wa ma alayhim inú sí sunna nìyẹn. ìtumọ̀ rẹ̀. wọ́n mọ́ ka ohun tó bá jẹ́ pé tó bá sọ in support of them and against them either for ọ́ so ohun tí wọ́n sọ tí wọ́n fi báàkì wọn àbí tí wọ́n fi takò wọn torí pé gbogbo mùsùlùmí lẹ́yìn kó jẹ́ oní sunna sunna lànàbí fún Abubakar lọ́wọ́ rẹ̀ ó fún Umar lọ́wọ́ rẹ̀ ó fún Usman lọ́wọ́ rẹ̀ ó fún Ali lọ́wọ́ rẹ̀ Ali náà fáwọn èèyàn Imam Maliki Abu Hanifa lọ́títọ́ aleikum bi sunnati wa sunnati lọ́kùnláfà rashidina min al-madina min ba'di adu alayha bin nawajid tó eléyìí ò ní ní pé tọ̀ríkà kínníkà kínní lágbájá torí pé tá a bá lọ tẹ̀lé <coughs> ọ̀rọ̀ ṣé ò báyìí ṣé ò láyìí torí pé ẹ padà mọ kọ̀ǹdẹ́mù ara yín ọ̀dà kí n tiẹ̀ mú kan wá. ọ̀kẹ́ náà àwọn turuk wọn pe tọ̀ríkọ̀ kan ní tọ̀ríkọ̀ rìfàáyà kálí mọ̀ pé mo fi ní tẹ́ ẹ bá ka irọ́ mi pé ẹlòmíì ò tíì parọ́ tó àwọn kódà àwọn ń sọ nú ọ̀rọ̀ nísọkúsọ yẹn ó kéré ní o ti mẹ́lá kọ́lẹ́ nínú àwọn tíra wọn. pé itira tó ti rí ni kiladatul jawahir ati ni ojú ewé one eighty five àti alfajirul munir ojú ewé eighty tírà yẹn gègé láàkà. ó nígbà tó lọ mú ànábì adamu jáde tó lè jáde kó nu àgbàlìjánná ó ní kì í ṣe pé ń sunkún pé ẹ ọlọ́run lè mi jáde mọ̀sẹ̀ kọ́ òní yẹ́bùkì aláfirọ́ kìlìmọ̀lá ìkàtì sùfìyà nígbà tẹ́lẹ̀ kẹ́bà yanu pàǹgà tẹ́lẹ̀ ní gbogbo mùsùlùmí bá sùfì ni wọ́n sáwọn tó ń rọ́mọ́ màláìka kó màláìka sùfì ni wọ́n kódà bàtà á wọn pé talẹ́ ẹni àkọ́kọ́ nù àwọn tí ń kọ́ tàn tọ́jú ó ń súfì gan pẹ̀lú tó kọ́kọ́ kúrọ́ máa wọ̀ sábẹ́ pé súfì ni wọ́n ó ń súfì míì tí ó dáhùn rẹ̀ yọ mọ́ra rẹ̀. tọ́sáájú kọ́dọ̀ ṣáájú kò ṣe é rí àtàwọn míì tó ń di ṣáájú òun lọ kọ́kọ́ dá pé kọ́kọ́ lẹ àwọn sábẹ́ pé súfì ni wọ́n. ẹni wa àwa ti rẹ́ nìkan tó tiẹ̀ tọ́sáájú tó ní àwọn màláíkà gan ó ní ádámù ń sunkún pé òun míìsì àwọn màláíkà òun súfì tí wọ́n jẹ́ sàbẹ̀ẹ́yìn alifan wọ́n jẹ́ seventy thousand ẹ dákun ẹ jẹ́ àfarabalẹ̀ gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ wa orí nígbà tó tọ̀ máa ròyìn wọn torí pé òun ọ súnà ẹ pé káfarun gbọ̀n ó pé lọ́dọ̀ tí wọn ò ní ká sí wọn pé irun ọlọ́run kò ní wọ́rọ̀ gbọ̀n kò ní segin nìkan ànábì ni ẹ fi irun gbọ̀n yín lẹ̀ jọ ẹ àbí ẹ̀kọ́ ni so ó ní ọ wá ní júrùdùn múrùdùn àwọn màláíkà yẹn alágbọ̀n tí ní kòmà iná ẹ̀ ni wọ́n yẹrùkùsùn torí pé àwọn yẹn pẹ̀lú adáwọn gbádùn jó wọn mọ́ jó awulal arshi yìí kò arasi wọ jibirilu rahisu rọkisin kò mọlẹka jibirilu ni olori onjo ni olori onjo àwọn dansa òun lọgá wọn wọ mikahilu kọwalahum pé mikahilu ni kwaya olórí kwaya òun ni mo ṣáájú orin inú tíra tá a dá kọ fún ọ jawahir tọba one eighty five ati alfajr munir eighty ọwọ́ ni kódà nù orin tí wọ́n mọ̀ kan mo ti wà níjòkó kan náà tẹ́nìkan náà ní táwọn bá fẹ́ pa ẹ̀sẹ̀ rẹ ní sánmà pàmò àlàyé kan ọmọ wọn máa sọ pé wọ́n mọ̀ sọ pé ẹ nùnù wọ̀ nẹ́kọ̀ bá ti á ti mọ̀ pé ayẹn kó sí yẹn lọ́pọlọ ni istikfaru tá nẹ́bi gangan ni òun àmọ́ wọ́lọ̀ ní àforíjì gbogbo ògbà tá nẹ́bi ti sọ àwọn bá ti mọ̀ sí ó nínú orin tí wọ́n mọ̀ ọkọ tí ìkàílọ̀ ṣáájú tí wọ́n mọ̀ ọkùnrin yẹn ló fi jẹ́ kó tó bá ní ẹran kìnnìkan sùn ó sọ pé tí yín ìkéré nu rọ́ táwọn tó ṣáájú yẹn ti ń pa ó ní wọ́n mọ̀ sọ pé jalal mulku mulkina laula mulki halakina làwọn làlùmọ̀lùkù alákínà ó ní orin tí mikael ọmọ ọkọ ni màláíkà e Jibril lọ́wọ́ aṣáájú jó wọn máa jó ipò alẹ́ arashi eléyìí kéré omínà tún bẹ tí wọ́n sọ nù tíra alimawahibu laduniya ojú ewé one eighty four àti alimawahibu kudusiya bẹ́ẹ̀ bá lọ́wọ́ tuntun sí bá mi náà tọ́kẹ̀ wá kíníkan ò kò síbi tọ́ sàgbà ni pé ẹ e mọ́ banújẹ́ lórí àwọn kankan inú tí ń bẹ pẹ̀lú onífẹ̀ẹ́ nù ni pé gbogbo ń tọ́ bá da àwọn ọmọ parọ́ padà sílé ká padà sílé àlèmọ́ lè wá rìn jìnà bọ́lọ́mbá ní àtúnlè tẹ̀síwájú ńbẹ tẹ bá fún mi láàyè bẹ́ẹ̀ kí ni padà sílé tí mo lá padà sílé torí pé ẹ̀kọ́ kódà nínú àwọn tọ́jú lédè òyìnbó náà wọ́n pe charity begins at home ilé láti kó ẹ̀sọ́ ròde gbogbo àwọn tọ́jú àwọn àgbàlagbà láwùjọ wa Nàìjíríà wọ́n gbìyànjú wọ́n rìnrìn àjò wọ́n tójú bọ tírà wọ́n sì kọrúkọ kalẹ̀ fún wa àwọn tó pẹ́ tó bá fẹ́ ṣe dáwà tó gbọ́dọ̀ tẹ̀lé tẹ́nìkẹ́ bá wá dé ní àárín magrebi ṣíṣe ayé ayé tí èsì àṣírí ayé pé Ibn Taymiyyah òun fìtínà ni ẹ̀kọ́ ogun tí a rẹ̀ dànù àwọn pé àà bí wọ ìwọ àti àwọn tọ́jú àwọn àgbàlagbà ẹ̀sìn tí wọ́n sì rìn àwọn ọ̀rìn àjò tí wọ́n sì tójú bọ̀ tí wọ́n kà bí àwọn bá rí nǹkan bí wọ ni ẹnìkan bọ̀dọ̀ jẹ́ni tí. ó tún bọ̀ pé táwa bá bàjẹ́ láàrẹ̀ ta ni ó ṣe kí ni a pé tẹ́ ẹ bá ń pa àwọn là ń takò àwọn bàbá àjẹkọ́ èyí ni ọmọ tí ń takò. àwọn bàbá àwọn bàbá. tòun ti pé mi mọ ń sọ fún ọsàn àsopọ̀ àtakò bàbá kẹ̀ ń wọ́tà àjọ làyé níṣẹ́ lánàá tó ráwọn ṣe é bí pàyọ́ lọ́wọ́ ṣe mọ́ gbà wọ́n ti yé wọn. alákọ̀ọ́kọ́ ni pé <laughs> allahu akbar fadilatu sheikh adam abdullahi al-ilori bàbá gbìyànjú rahima allahu rahmatan wasa ni kò mọ fún wọn ní sheikh ulama yorùbá wàlidul hoti mariama bí ọ̀rọ̀ kan náà àwọn ọmọ kéwù wọn nínú tíra wọn tàríhù dáwà ilallah ìtàn ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ̀rì pé bàbá sà wọ́n kọrúkọ yẹn ẹ̀kọ́ wà nù àkọlé wọn bí wọ́n sì máa sọ pé fíkẹ́ olùbùhárí fi tààrọ̀ jù mí yìí àkọlé ọ̀rọ̀ bàbá ń júwèé mọ̀ tí ń bẹ lára wọn pé unaka du'atu ila ghayrillah àwọn kan bẹ tí wọ́n pèpè tí wọ́n pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run tó ń jẹ́ tánà bí sí ń declare ó ní asihi zabili adu'u ilallahi ala basira ana taba'ani. وسبحان الله ومعنا من المشركين إنه tíra yẹn pé ìtẹ́n àwọn tí ń pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run bẹ́yìn elhams lánàá láàrin àná sóní látàná dòní wọ̀líọ́m ní page two hundred and thirty dé two hundred and thirty one ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ mú wá nìyẹn mọ̀kẹ́mú lè wá pé ká ti lé jáde tó ń gbọ́tẹ́ ní tó bá ti wá jẹ́ àbá ti lẹ́kọ̀ọ́ tàtinú ilé àwọn tó já àwọn bàbàrà tí ń bẹ́ ń ta tí wọ́n kọ àwọn nǹkan kalẹ̀ láwọn àfa kódà àwọn eléyìí kìí sàwọn tó lè sọ pé ẹ Ibn ni Albani ni kìíní kan nǹkan àwọn yìí ti ṣe gbogbo wádìí. ata inú ọ̀rọ̀ bàbá Allahu Akbar kámọ́ yà lọ bòmí sọ sọ pé kódà èmi ò mọ ohun tẹ́ ẹ mọ́ ṣe pẹ̀lú tẹ̀sùbá tí ọba sígbà mọ́ tó ka tí àṣàyù tí tó sọ pọ́tì ẹ̀ lẹ́rìí lèmi náà bára ń mú kékeré yí lọ́wọ́. ẹni bàbá dámọ̀ ni. Allahu Akbar náà àwọn afáàtọ̀ báyìí ṣe àbọ̀dọ̀ kọ̀ dárọ̀ wọn bàbá wa sọ pé adu'atul mithaliyun wa dirasatu ayatihim àwọn exemplary callers àwọn tó jẹ́ àwọn olùpèpè àwọn du'at tó jẹ́ pé wọ́n wẹ́ wọ́n yẹ kẹ́ǹkẹ́dọ́kọ̀ yẹ mọ́dẹ́lì lọ́yẹ kí wọ́n jẹ́ fún gbẹ́ndọ́ bá fẹ́ pèpè àti kíkọ́ ètò ìsẹ̀mí ayé wọn bàbá wa ni walaqad zahara fi midani da'wa rijal fi kulli zamani wa makani ضربوا للناس أروع الأمثال أروع الأمثال في صمود أمام الباطل الدفاع عن الحق وأنا ní gbogbo àsìkò gbogbo ayé àwọn èèyàn kan jáde ọlọ́run gbá àwọn èèyàn kan jáde tó jẹ́ pé ó fi wọ́n ṣe bí òkè tí wọ́n fa àwọn àpẹẹrẹ tó ga bí òkè náà kalẹ̀ tó jẹ́ pé wọ́n dúró nígbà tí ìbàjẹ́ gbìdò wọ́n sì ta ìbàjẹ́ láyà tí wọ́n sì jẹ́ ní tí so kínni tó fàyà kọ́ dípẹ́ ẹ̀ ní ròdòdò tìṣubú lè dìfà anil haq wọ́n wá ní yambaghi li talibi ó tọ́ fún gbogbo ẹni tí máa ń wá ìmọ̀ an yadrusa ayatahum wa asalibahum pé kọ́kọ́ ètò kọ́kẹ́kọ̀ọ́ gbèsè ayé wọn àti mẹ́tọ́ọ̀dù wọn ẹ̀tọ́ kíni ẹ̀kọ́ gbèsè ayé wọn àti kíni àti mẹ́tọ́ọ̀dù wọn ó ní fa inna dhalika yahluku ikọ̀ yóò jẹ́ kí ẹnìyẹn kó ní èrò tó ga pé èmi náà sáfẹ́ fatashabahu illam takunu mithlahum inda tashabbu abirrijal falahu bàbá sì gbà aláàgbé lọ lónìí. wayakurusu fi nafsihi as-sajaa yóò sì gbin akinsọ́kẹ́ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run talimoni sọ. kì í ṣe Yusuf Murtada ó ní wayuqawwi athimatahu ìpinnu rẹ̀ bọ́n bá tírẹ́tì rẹ̀ kò ní yóò jọ lé koko fi sabilid da'wa pé ẹ̀ lè tírẹ́tì mi ẹ lè pé kíní kẹkẹ mọ́sọ̀dọ̀ um, ọwọ́ mú apẹ̀rẹ̀ wa wọn ni kalihimam hujjatil islam kalihimam hujja gẹ́gẹ́ bí àfa àtọ́jẹ́ pé àwíjàre lòun gan wọ́n pè ní isudin ibùn abdulsalam wọn a mọ̀ pé isudin abdulsalam ní sultan ulama fati wa wọn bẹ ti bẹ tá a lè fi hàn yẹn wabnu taymiya ẹlẹ́ẹ̀kejì ni ibnu taymiya baba dààmú ni wọn sọ nù tàríkì. da'wa alhamsi wal yawm ó tún wà pé gbogbo mọ̀ tú mọ̀ tẹ́yìn kẹfẹ́ rí kí n pẹ́ ńgbà tí irọ́ wa fẹ́ jọ jọra wa kìí ṣe mi mọ́ sọ bákan náà bàbá dákọ̀ Waliyullah Ad-Dahliwi lẹ́yìn rẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kẹta nìyẹn o ẹlẹ́ẹ̀kejì wọn mú ẹlẹ́ẹ̀kẹta ni wọn ni wọ Muhammad bunu Abdul Wahhab àti Muhammad ọmọ Abdul Wahhab lọ́ndà ẹnìkan nìyẹn nínú the same tira lójú ewé kọ́ ìyẹn ti yẹ lọ wa kí n bá tọ̀ sójú ìwé lẹ́yìn mọ́ torí àsìkò wọ́n ní asharu man harobol àwọn tó gbókun tí wọ́n hàn náà tó jabidi àlógun nú ẹ̀sìn pé kọ́mọ́ bẹ̀sìn jẹ́ wọn làmì yathar min bid'atin wọn ní bídí àkìn ọ̀hàn nínú ẹ̀sìn kan fẹ́ẹ́ fi kún ẹ̀sìn illa qayadallahu laha man yuharribuha fi kulli zamani wa makan àfikọ́ lọ́wọ́ ọba kọ́ kírètì àwọn kan kọ́kàn sílẹ̀kì wọn pé ẹ̀yin lẹ́ẹ̀ fèsì bídí àyè wọn wá ní inú àwọn tó yẹ kí wọn kọ tí àwọn sì fèsì bídíà yẹn inú wọn alákọ̀ọ́kọ́ ni Jamaluddin Abul Faraj bin al-Jawzi al-Baghdadi ẹni yìí inú ẹ̀ńtọ́ tako sufi jù tẹ́nìkan bá ní ibùdó tẹ́mi alákọ̀ọ́kọ́ sọ ẹni yẹn nù kó túmọ̀ pé àìmọ̀kẹ́ndà aláàmú wọn bí ẹni yẹn ní five ninety seven wọn ò tí ì bí ibùdó tẹ́mi yà òun lọ́kọ̀ tíra tó ń pè ní tẹlifíṣù ibilis bàbá wa mẹ́sàn tíra yẹn bákan náà wọn á ní inú ẹ̀ńtọ́ kó tún mi munkiri albidai inú ẹni tó tóbi náà tó tako bídíà òun náà ní sheikh islam ibn taymiya wọn dákọ rẹ bẹ́ẹ̀ wọn kọ bẹ́ẹ̀ wọn ni wa kitabuhu ẹẹri tira rẹ bóyá bí táà dóni siratul mustaqim fi mukhalafati asabi la yastaghna anhu da'iyatun báyọ̀ kéèyàn kó wọn jóló pèpè tó kò lè rọrọ̀ kọjá pé nídìí tira ibn taymiya pàápàá jùlọ iqtidau siratul mustaqim wọn ni olùpèpè wọn wà da'iyatun yuridu an yanhila min mu'in as-salaf fi jami'il mayadin tó bá fẹ́ mú mi níbi táwọn tó ṣáájú láwọn ẹni eré tó ṣáájú tó fẹ́ mu nínú omi wọn tó sì fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ àfi kó ní tíra Ibn Taymiyyah iqtidas sirat mustaqim wa mu'alafati ashabil jahim ọ̀dà níparí gẹ́gẹ́ bí atọ́kùn ṣe sọ fún mi. wọ́n wá mú kan wá alẹ́mọ́ra yìí pé bóyá ìpè so wọ́n wá bóyá kápẹ́ ilé yẹn mọ́ di ọjọ́ mẹ́jọ bí. jazakumullahu khairan fún àǹfààní èèyàn wa nílé àsìkò sọ̀láàtù ṣubú wa aago mẹ́fà kọjá ìṣẹ́jú márùn-ún tàbí aago zuri wa aago kan kọjá ìṣẹ́jú mẹ́jọ alásàrè ń wà ní aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n magrib nígbà tó oòrùn bá ti wọ̀ wákàtí kan lẹ́yìn ìgbà tí akí magrib yẹn ni a fi kí ìṣá ètò bá sì lè jù bẹ́ẹ̀ lọ́nà abẹ́lẹ́ ọ̀nà àánú rẹ̀ kọ́lọ̀ balẹ̀ kọ́lọ́ masalẹ̀ sàmì nìkan kan subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.